ọmọ ya wa. Zọlámúnà àfọ̀sánà. A ti bóra wa sí, a bóra wa sí, a bó Tinubu sí. Ọmọ àlùbáríkà wàláì bí e bá ṣe di bàbá tó ń kọ ìwé ìwékìwé káàkiri ọ yẹ ká ti máa kí èkó ọmọ dáná wọn tán wàláì lọ́hàn sí mi. Tinubu pẹ̀lú bàbá wa Fọláwíyọ àwọn méjèèjì wọ́n jókòó papọ̀ wọ́n sì ṣe méjì wọ́n lè kó ìyọ́ yẹ ká máa tanná bàbá Fọláwíyọ ní gbogbo tí ọba náà wà gbogbo tí ọba náà wà aṣíwájú náwó sí bàbá náà bàbá Fọláwíyọ náà náà wọ́n sì fi gbẹ́ǹdì tá a máa fi tanná gbogbo Èkó wọ́n fi gbé dé ó sì wà lórí omi ní marina mbẹ òní ẹ gbọ́rọ̀ sí bàbá tí ń kọ lẹ́tà ilé tí. àríjẹ ní wọn dàrú. ẹ ẹ bá gbọ́rọ̀ sí ilé tí bọ́ ọjọ́ bọ́ máa lé wa ni. mọ̀nàfìkì àti. ẹ mọ̀nàfìkì àgbàlagbà. wọ́n ní wọ́n sọ pé ah, ẹ máa taná kódà mo wà lọ́dọ̀ Tinubu dọ́nà àjọjókòó ni lọ́n sọ pé bọ̀dẹ́ ẹ̀ kábùkù ó lé mi ọ́ kábùkù ẹ̀ gbọ́dọ̀ dáyìí náà yín sàdé kò bẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ dáta. lẹ́yìn náà lọ ẹnjìn náà wúlò local government yìí lẹ̀ ló tún ní àwọn òní sanwó òru yẹn láyé Tinubu ní ẹ wà tí wọ́n bá fẹ́ lo kù tí mo wà ẹ ní ebi ní ọ̀pá yín wá látàkùn já ń bẹ̀ wò ebó wọ èkó lẹ̀ ní náà ń bẹ̀ iṣẹ́ wo lẹ́yìn ṣe lágbèjà tẹ́gbẹ́ gbèrówó ẹ bá wà láǹkó wo tèkó yìí wá báyìí. àbí kò ní fún ẹ ló nígbà tá a lọ sí kanji dam. a bá kó mu lọ. a lọ kanji dam gbogbo nǹkan lè ní ìwádìí. bẹ́ẹ̀ni sà. wàláì gbogbo nǹkan bí n bá ní di information kan bí n bá ní di information kò sí etí mo lè rà. a lọ bẹ. torí mo ní fẹ́ sọ̀rọ̀ kí ẹyìn ẹnìkan wá péré ẹ níjọba lórílẹ̀‐èdè nàìjíríà kọ́ ọmọ wá gbẹ́ nù gbègbúgbè tó bá gbé gbègbúgbè wà láyọ̀ ọ̀pá rẹ̀. àdàgbà ọdún wo ni gbogbo wọn yẹn ti ṣẹlẹ̀ wọ́n máa sọ̀rọ̀ wọ́n wà sọ pé a kò bẹ́ẹ̀ bó ni o bẹ́ẹ̀ níbo ni wọ́n wà. mo lọ kánjí lọ ṣe lẹ́kṣọ̀ wá la lọ ṣe ní bọ̀rùgú. wá la lọ ṣe ní bọ̀rùgú. òní débẹ̀. ọmọ wa tó wà níbẹ̀ tó wà fún ètò iná títà tí ń ní kanji tó ń fún gbogbo Niger Republic tó ń tàn fún Ghana tí ń gbogbo ọmọ ọmọ ọba Ṣakí ọmọ ọba ngbà wa gbọ́ wà sí náà ní àbàbá ẹ la mo ní pẹ̀lú ògùn là bá bá ń là ẹ ẹ fẹsẹ̀ ya ọ́fíìsì mi hmm. èmi ọmọ ọ́fíìsì mi lọ sì débẹ̀ lọ́ba ni gbogbo náà ti ń tà gbogbo lè nàìjíríà bí a ti ń tà ní ọ wá mú mi wọbẹ̀. àgbá mẹ́rin. àbí. ṣé ń sọ láì ná ọ wá sẹ́kẹ̀ yọ kan. àgbá mẹ́jọ ni àgbá mẹ́rin tí a ń tú kalẹ̀. Hmm. ẹyọ kan ni wọ́n ti sẹ́ńgbà náà ọmọ tí mo wá wí wá ń sọ fún wa bàbá. Ah! ó dẹ̀ bu ẹmu èmi náà dẹ̀ bu ẹmu kò sí ẹni tí a tó tẹ̀lé mi débẹ̀ tí o sunkún oníjàtà ti ń jẹ́ nàìjíríà ibi tá a ti ń tan náà nìyí o ní kò sí pírẹ́sidẹ́ǹtì kankan tó dé bíbà yìí rí o ní bí a bá fóòtì owó fún iná ààrí o àwa ò rí o kò débi o ṣé bá ti máa wá lò lọ́mọ ìlú yẹn náà ni wọ́n ti fún Ahmed ní jàgàbá bọ̀rọ̀gù yẹn kódà ọba abẹ ó nírú àlùkìmbà tóun fún Tinubu ó lóun gbọ́dọ̀ gbé ọ̀kan fún mi bẹ́ẹ̀ náà ó gbé kan fún mi kálukú gbà tí wọ́n fi wọ̀ gbà tí wọ́n fi jẹ jàgàbá ìtumọ̀ jàgàbá náà la ṣáájú. ẹ ẹ jẹ́ kẹ ẹ dákun ewu ni káwa ń bọ̀ náà ní orí ọkàn kò sí wa kí ni ti dáàbò máa bínú.